màmá jẹ́rìí tó ń ta èyí. ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ wọn kí lè máa pàdánù jù. àdúrà àràárọ̀ wọn tó máa ṣe sí èmi fi àárín àti tó ṣe sí gbogbo wa lápá àdúrà wọn la máa mí sí àdúrà wa náà ló ń jẹ́ káwa náà ẹnì àdúrà òbí lórí ọmọ ṣe padà àdúrà yẹn náà ló ń jẹ́ káwa náà gẹ́gẹ́ bíi last born kí ni nǹkan tí ẹ ní lọ́kàn tó wù yín kẹ́ ṣe kó tó di pé màmá jọlọ́run pé tí a fi sin bàbá báyìí ní òkúta ṣe ṣe ẹ̀yọ́ bàbá wa bàdíjà. last moment mama last moment wọn bá lóye rí. ẹ bá wa dárúkọ yín lẹ́yìn.